sórí òwe bọ́mọdé bá sumí kímí á fèsì kéèsì lóyún owó òun òwúlò lásìkò tá a wà yìí o. torí ohun tí ó ṣẹlẹ̀ ọ̀pọ̀ o sórí ibi tó ga dé òun bó ti ga tó bẹ́ẹ̀ ni ó sì wálẹ̀ ká ní yóò wá délé ẹlẹ́dùn ni ó sì dá yóò tún gbẹ́lẹ̀ tí ó rì mọ́. ẹ jẹ́ ẹ jẹ́ kó wọnú lẹ̀ ẹ wo ẹ jẹ́ kẹ́jẹ́ wa méjèèjì jọba jẹ́. ẹ̀ṣẹ̀ wo gan ló ṣẹ̀ tẹ́nìkan ò ṣe. àwọn èèyàn máa ń gbàdúrà pé káwọn má fi ọlá pìtàn ni so ó ń dùn mọ́wọ́ bó ṣe ń fi ọlá. àwọn ojú àwọn dà pé nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí. wọ́n ní tí ọmọ ọmọdé ò bá tẹ ikú dà kò ní béèrè ikú tó pa bàbá ẹ ọwọ́ yìí ti wá tẹ ikú dàbà ẹ lọ béèrè ikú tó pa bàbá yìí. èmi mo nira mi èmi mo lọkọ mi nǹkan tó bá mú wà la lè dà oh yes tábà nípa àti lówó rí àfẹ lówó mọ so be it. tí n bá fi obìnrin yìí rí ẹ e, àbí mo bí ọmọ kọ̀ọ̀kan síta tí ò ń ṣe ọmọ tiẹ̀ sẹ́ kí òṣàyí kò fìyà jẹ mí. orí àwọn ọmọ méjèèjì tó ń wo yìí lónìí ni màá kó wọn kúrò bí mi ò ní dá ojú mi sílẹ̀ kí n jẹ́ kí ìwọ àtọkọ ẹ kẹfì ayé tiyín tó ti ń bàjẹ́ lọ yẹn kẹfì àfẹ́tì àwọn ọmọ ilé. kò sá alábàká o. kò sá alábàká o. wo nǹkan ọ̀dùnmú ńlá lélẹ̀ yìí àtẹ̀lẹ̀. Hmm. Thank you so much. ẹ wẹ wo ẹ yẹ ṣe special toast mo fẹ́ sọ̀rọ̀ sí ìgbésí ayé ẹ̀ hmm. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀. prophet. Hmm. ilé lamẹ́ríkà àbí ó ṣe bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó máa ní ilé ní China wà á ní ilé ní Brazil gbogbo Asia pátápátá gbogbo Europe pátápátá bẹ́ẹ̀ ni <laughs> ní tiwa náà dẹ̀ kún lágbára ọlọ́run ẹ ṣe gan ẹ ṣe but ọlọ́run ló ṣe mm-hmm. mm. kò ń ṣe agbára wa kò ń ṣe agbára wa ní àtọ mm. ọlọ́run ló fi yẹn ta wá lọ́rẹ ọlọ́run tó dẹ̀ wá ṣe yìí àṣetìyín náà ire náà á kárí torí ọlọ́run ò kì í ṣe síbì kan kò má ṣe síbì gílẹ̀ bẹ́ẹ̀ so ó di dandan tìyín náà máa kó. kí ló dé tó ṣe fẹ́ fún mi bàtà yìí kí ló dé tó ṣe fẹ́ fún mi bàtà yìí kí ló dé. mi ò lè fún ẹ ní bàtà yìí. torí kí ni. ìgbà tí mọ́mí travel lọ sí Dubai èmi àti ẹ ni wọ́n jọra bàtà yìí fún same colour for that matter so why tó fi jẹ́ pé ti tèmi ló tún wáá wù ẹ ní ṣé mi mo ní kó má wọ bàtà tiẹ̀ ni àbí ah. mo ní kó má wọ tiẹ̀ gbó àṣẹ bàtà tó fi and you are not bàtà yẹn and the ones in this wardrobe ṣó fẹ́ ah, ah kí ló dé. Juliet o ní ojú kòkòrò in everything ló fi ní ojú kòkòrò and you are a Christian o why tó fi jẹ́ pé àwọn ọ̀wà burúkú ikán pọ̀ lọ́wọ́ ẹ̀ why. so torí bàtà ni wọ́n ṣe fẹ́ máa sọ̀rọ̀ sí mi ah. ẹ́ torí bàtà ìgbà kò jẹ́. Is it? Ọlọ́run sáré ríra nǹkan kan sọ àwọn political development tó ń ṣẹlẹ̀ ń sìn. àkàmùkọ́ wọn obìnrin ò ní fẹ́ gbọ́rọ̀ yẹn tí wọ́n ti dé. sorry just um, a moment. ṣé ọkùnrin àti politics wọ́n ti fi wálé hmm? tiwọn nìyẹn. Nothing, I'm fine. Sure you're fine? Yes, mommy. Ikeje ńkọ́? Ah, she's inside, don't worry. Okay. Oh. <laughs> Ọ̀rẹ́ mi báwo lẹ ṣe ṣe kò easy o ìrànlẹ sí amẹ́ríkà. Hmm, kí ló dé tí ìwọ náà dé wá sọ̀rọ̀ báyìí ó mọ̀ pé grace ni hmm. tí grace bá dàpọ̀ mọ̀ ṣe èèyàn má dàbí ẹni pé èèyàn mọ̀ ṣe ju bó ṣe ń ṣe yẹn lọ. grace. it's just the grace of ah! God. ǹbẹ̀ yọ. anyway hmm. nisin anytime tẹ́ bá fẹ́ travel lọ fún summer. It's America táwọn ọdẹ lọ you guys are free to come in ẹ mú kọ́kọ́rọ́ kéde lọ sọ́hùn. Mm-hmm. ẹ ṣe rí gbogbo ọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì kankan bẹ́ẹ̀ ọlọ́run ti yọ̀yẹ́ kúrò ní ọ̀rọ̀ yìí eh! àwọn àbá ti pè wọ́n lọ́wọ́ kan kílìnà fún yín. ẹ <laughs> eh! wà fúláńkì ká máa dé sọ́dọ̀ yín lamẹ́ríkà. Ah, àbá tí ìṣèpá wà bẹ́ẹ̀. Eh! mo ṣe rí ire o. ọ̀rẹ́ mi jẹ́ ọmọ <laughs> ẹ máa release kọ́kọ́rọ́ yín ká lọ síbẹ̀ ká dẹ̀ ṣe dùn wá bẹ́ẹ̀ ilé wa ilé yín ni àfi kí ire kárí o. ọlọ́run máa ṣe ẹ̀yin náà ara lè ti East America pending the time tẹ́yìn náà máa fi ra àtìyín torí ọlọ́run máa ṣe ẹ̀ máa ra lè ti yín náà dandan ni <laughs> o ṣe o mo dúpẹ́ o ah, já tán o já tán o grace yìí náà ni já tán o. Ah, grace ṣé o gbà mí gbọ́ ni. mo gbà ah, ah, kí ló dé ṣe bá àdúrà làjọ ń gbà. Joseph um, inú mi dùn bọ̀ lọ́rọ̀ contract and sọ yẹn bọ̀ǹkọ̀ tí mi fẹ́ sọ níbí ni pé ṣùgbọ́n pé everything kọ́ra lè sọ lójú àwọn obìnrin wọn so um, mi sọ pé bóyá o lè handle ẹ mi sọ pé bóyá nǹkan tó ní ò tó but I just want to uh, tell you this as a friend pé um, I'm ready to come in in whichever in whatever way you want me to come in you understand me. sọ pé bóyá ogun máa wẹ̀ lọ́rùn anything anything i'm ready to assist you with oye amount tó bá ti wù ẹ́. Gabriel No wọrí mo wà okay don't worry <laughs> don't worry mo wà okay. ẹ wà wà kí n tó sọ yẹn mo mo understand ju bó ṣe lọ look you are no more a friend you are a brother okay. Hmm. olùfàtúmọ̀ fi mọ́ wá síta ọmọ kó tóbi ní nọ́mbà tiẹ̀ gbọ́nsìn ó lè máa wọ pé ah, ṣé àánú owó tá a lè fi ṣe é ní but you and I àti the brothers mi sọ pé mo fẹ́ yá ikú dá padà nísìn at your own pace. Gabriel àní mo wà òkè sẹ. ṣé mi lè insist pé mo fẹ́ fún ẹ̀ ń kàn ni. no èmi náà insist pé kò má worry má worry don't bother tí bá need help ẹ màá jẹ́ kó mọ̀ but right now I don't need it. olú contract yìí. don't worry. o handle ẹ. of course of course màá handle ẹ kò sí wàhálà. if you say so. <laughs> if you say so. Yeah, no, no, no, eh, eh, yes, majorly. Uh, but um, jẹ́ kó fi lè kún náà bá ṣe jọ wá ń Um, Joseph, uh, again, again, I am not saying you are not. But mo kàn sọ pé adura, sórí adura, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo nǹkan tá à ń ṣe yìí, tá à ń lépa contract síbí, tá à ń contract sàn. Let me tell you something. Tí a bá ti ní nǹkan kan lábẹ́ bẹ́ẹ̀dì wa, tá à ń rúbọ sí lára àárọ̀ tá à ń ta epo sí jẹ́pọ̀ ọlọ́run kan iná ni then we need to pray fervently. Hmm. mi ní ògbàdúrà o hmm. mo kò fẹ́ suggest ni pé tó wá ń gbà díẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kó ga sí this contract you are talking about àìmọye wọn tó bíìdì fún you see so please mo fẹ́ sọ ni pé you know there are, I have a couple of groups maybe WhatsApp groups ẹgbẹ́ máa ń prayer meetings I máa share prayer requests and all that if you don't mind. I can put you in so that we can. It's okay, no problem. Can put me in. Can put me in so that oh, time long. Yeah. Ìyá. Iléyá nìyẹn. Mommy wa. Ẹ wo, àbẹ́yẹ ni kẹ́ má bínú sí wa. Pé àrí nǹkan ṣàlejò púpọ̀. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi. Wá ó yá ṣígẹ̀tì ẹ̀. My love. Wá wá wá wá. My hug, yes take care ara ṣùgbọ́n pẹ̀lẹ́. atọ́rọyìn ọjọ́ méjì kan mo tún ti dé náà. ó dáa all right my love be good yeah. ẹ bá mi take care ọmọ mi o. <laughs> ó yá ṣí ṣí ṣí gẹ̀ẹ́tì ẹ. ẹ take care o. safe o jẹ́jẹ́ o. ṣó ìtì màmí sẹ́. jẹ́jẹ́ o. ó dé wà very sure pé bọ̀bọ̀ yóò mi kú mọ̀ mi. a ló ṣe fẹ́ mọ̀ mi ò fura rárá tọ́ ọ. ó jẹ́ kó realize pé check ẹ̀ ready. yes mo pè ní ìrọ̀lẹ́ àná pé check ẹ̀ ready ó lè pick ẹ̀ on time from now ó dàbí ọmọ wa láàárọ̀ very early but by nine kò sọ fún ẹ náà. well bí a ká gbà pé tí check bá ti dọwọ́ ẹ̀ máa jẹ́ kí n mọ̀. bí o ti mọ gáà yìí náà church tí mo ń lọ these days mo ti pàdé ẹ and i think he's a good christian no he's a good man kò tẹ no má tẹ bọ́dà ah, ah. <laughs> kò ní. kọlápọ̀ kọlápọ̀ báyìí kẹ́ni ìbòde fi born again christianity deceive ẹ̀ ọmọ bó ṣe ń lọ. samson immediately to bá ti handover over check fún ìwọ update mi má jẹ́ kó pé rárá. all right then. àwọn nìkan ni. Eh, wọ́n ń ṣó lójú ara wọn nìyẹn ṣó mọ́. àwọn ìtàn wa sọ pé àdúrà ni àdúrà ni oh aṣẹ́ ìbò kò tó so gbogbo nǹkan àdúrà ni <laughs> àmàgbàdúrà oh, ilé àdúrà ni ah, ah, ah. kí ló dé sáwọn nìkan ni mi mọ nǹkan tó ń ṣe wọn. àfi bí ẹni pé àwọn nìkan lọ́mọ àdúrà gbà kí ló dé gan. ìyẹn dùn ẹ ògbó nǹkan tó máa yẹn sọ ni ẹ tẹ bá fẹ́ lọ sí amẹ́ríkà o ẹ máa fi kí ilé wa lẹ̀ fún yín o àtìrálé mhm. sọ́hun kẹ́ máa dé síbẹ̀ kẹ́mi dé síbò àbí mo ti dé síbẹ̀ ni. torí kí ni. o èmi yẹn ni wọ́n fún àti láàlè rálé sí amẹ́ríkà. Ah, ah. ah, <laughs> ee eh, eh, my dear ẹ̀gbọ́n kan táwọn family yẹn sọ ni táwọn bá fẹ́ wá sí amẹ́ríkà o ká jẹ́ káwọn mọ̀ o ká wá gba kọ́kọ́rọ́ ilé táwọn ti rà síbẹ̀ o káwa wá dé síbẹ̀ àbí mo ti dé síbẹ̀ ni. ẹ eh, ní sùúrù ẹ mọ bí ilé ayé ṣe rí mọ̀kànmọ̀kàn lóye ń kàn mọ̀kànmọ̀kàn lóye wọn nìyẹn o gbọ́ àwọn tó sọ fún mi eh. pé business tí fẹ́ ṣe yẹn eh. pé tí má nílò owó máa imagine ọlọ́run mi jẹ́ kí ló fẹ́ fún wọn ṣe. Ah! kékeré nìyẹn kò tí mọ ọkàn. ẹ wo èmi tiẹ̀ mọ̀ pé eégún tó bá kọ́kọ́ jó ìran ló wá wò gbẹ̀yìn. but of course bó ṣe máa rí nìyẹn èmi plan tí mo ní <laughs> wọn tí mọ̀ bí mo ṣe plan ẹ̀ ibi táwọn ń lé yẹn hmm. èmi ti kọjá wọn already. Eh torí ibi tó ti fẹ́ stop yẹn ni mi ti fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo kàn ń wò pé kí n máa bẹ̀ mí wọ́n á máa ó mọ̀ pé kí n máa ṣe ojú ayé yẹn mi láìpẹ́ ah, ah, ah. ẹ sọ pé ìlówó ẹ lówó you can buy a house in America could you imagine. ìgbà wo làwọn ọmọ ara lè sí America dadi kò nonsense nìyẹn. Juliet my baby ní sọ̀rọ̀ o mọ dádì ẹ ni tó bá kó mọ dádì ẹ dáadáa àmọ́ plant mo ní mi ò fẹ́ kàn déédéé bẹ́ẹ̀ ni oh, easy does it you know business mo n plan nsìn tó bá lè dùn gbàgbà. ó máa dùn lágbára Ọlọ́run ó máa dùn èmi náà ń gbàdúrà. everything ma change. yes daddy. àkọ́kọ́ lọ South Africa á lọ cool down. that's what i'm talking about bẹ́ẹ̀ daddy. lẹ́yìn yẹn hmm. màá pe agent mi kó pe agent tiẹ̀ lamẹ́ríkà. yàrá ìwúlé wọn yẹn. mi ìrà ìwúlé wọn máa ra lu ilé tó ju títún wọn lọ. yes daddy yes. mo náà ra list lamẹ́ríkà. yes we show them. Hmm. wọ́n ra lé sí Baltimore wọ́n ra lé sí Baltimore wọ́n ti mọ̀ tẹ́ pé èmi Miami Miami wọ́n ti lógo Miami ni màá rà lé sí ní ẹgbẹ́ omi àwọn ilé tó yẹ pé ẹ bá wọ ọjọ́ ara yín kí ló ń ṣe wọn nonsense people kí ni wàá máa dé sílé wọn má mi gbá má mi jáde àbí mo ti dé sílé wọn ni mi ìtẹ̀mọ́ tó máa ń ṣe wọn yẹn bẹ́ẹ̀ tó lóun náà lómi lára bíi tèmi wọ́n rò pé the same thing ni wọ́n jura wọn lọ wọ́n jura wọn lọ wọ́n ṣe bí ọmọ olówó. mo jẹ́rìí dáadé mi wọ́n á ṣe owó wọn fún wọn ni. Abdulwa um, mo ní admonition kékeré kan tí mo fẹ́ fún ẹ. hear me well mi sọ pé bóyá o ti ń ṣe anything to one towards o but nǹkan yẹn kàn sọ fún mi lọ́kàn pé kí n bá ẹ sọ̀rọ̀ kékeré you see life life àwọn tó máa ń sọ̀rọ̀ tó máa ń sọ pé ayé ayé jẹ́jẹ́ wọ́n mọ̀ nǹkan tó ń sọ wọ́n mọ̀ nǹkan tó ń sọ ṣé o ń gbọ́ mi sórí ilé ayé kò ju nǹkan tá lọ kò dẹ̀ sí nǹkan kan náà náà kò ní mo fẹ́ sọ fún ẹ ni pé gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe láyé gbogbo nǹkan tí ẹ̀dá bá ti ń ṣe tó bá ti fi ìgbéraga sí tó bá ti fi pride sí that is the genesis of his downfall yes kí ni mo ń try àti sọ whatever you do in life your pride kò ń bẹ okay gbogbo nǹkan tó bá ń ṣe má jẹ́ kí n rí ẹni sàn pé òfin hàn wọ́n bó ṣe tó ìwọ ni ọmọ Mr and Mrs Gabriel and so and so who is Mr and Mrs Gabriel kí la ní gbogbo nǹkan tí a ní tọ́lọ́ fi ṣe kẹwàá it is not because we are better it is not because we are holier ó wu ọlọ́run láti grace wa pẹ̀lú gbogbo nǹkan tá a ní. okay? Yes, sir. o Trust him. Abu. mi. Mọ́mi. Abo. Dádì ẹ ti sọ ètò ń jọ́rọ̀ fún ẹ. Àmọ́ èmi máa fi nǹkan kékeré báyìí kún. Sórí gbogbo wa jókòó lé ní à àti nílé lamẹ́ríkà tí wọ̀gán dẹ̀ ń blush <laughs> àmọ́ mo fẹ́ kó mọ̀ pé kì í ṣe mímọ̀ ṣe wa bẹ́ẹ̀ ni kò ń ṣagbára wa àánú la rí gbà oore ọ̀fẹ́ là ń jẹ bíbélì ní tọ́ ọmọ ẹ kó lè fún ẹ nísinmi sórí bẹ́mi àti bàbá ẹ̀ ṣe wà yìí ẹlòmíì wà tí ò ní tó bàbá ẹ̀ tó ń ṣe ju bàbá ẹ̀ lọ tó yẹ pé nǹkan tó ní pín ní sí ni báyìí a lọ kọ́ nǹkan tó jù lọ tágbára ẹ̀ ò ká ṣùgbọ́n àwọn ò ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ yẹn ni mo fẹ́ kó kọ́ kó wá mú kó tọ́jú ẹ̀ sọ́wọ́ òsì ẹ̀ kó lè pàṣẹ hàn fọmọ náà ojoojúmọ́ ni máa ń gbà ládùúrà pé kọ́lọ́n bá mi yọ̀ǹda ọmọ tó rí bíi tiẹ̀ fún ẹ ṣùgbọ́n tọ́mọ bá fi dà bí wọ́n ṣe dà yìí ó máa kọ́ mi hmm? kọ́ mi ààbò tèmi nìkan ṣoṣo. ẹ jẹ́ ká gbàdúrà. ẹ ẹ ká tó gbàdúrà gẹ́gẹ́ bá ṣe máa ṣe bí ṣe wà a lè máa gbàdúrà sọ́lọ́run ká ní kò sínú sẹ́lòmíì ẹni tó bá ní kùnsínú nu wa ó bẹ́tà kó yanjú ẹ̀ pẹ̀lú náà kò bá jẹ́ pé oníkùnsínú sí mi àbí sí dáàdì mo lè ti ní kó fa bọ́ kó ti bínú àbí kí ní kó káṣọ kó ti bínú. Ah. ní orúkọ Jésù ní orúkọ Jésù. Thank God. Ah, Juliet, where's my purse? Oh, sorry, mommy. Wo lọ wo lórí tébù lẹ́gbẹ̀ẹ́ mi ń bẹ̀ yẹn. Ah, my dear. Yes. Ah, mo rí transfer five m sínú account me. Ẹ nà. Kí ló fi ṣe? Mo ṣe bí o o fẹ́ ra àwọn nǹkan ni. Ah, ṣé concerning my travelling? Ah, that's too much. Na ṣe bí kí n kàn ti ra edé, kí ra dry fish, ó tán okay sister like àwọn ankara designs tí bá ma fi ṣe okay but one five m is too much kó pọ̀ ju tó bá nà tán tọ́jú ẹ̀ wà ní àkáǹtì. kí n tọ́jú ẹ̀. ọ̀ ní jíǹbẹ̀ náà. <laughs> ọkọ mi olówó too much money your highness ó mm. ṣe ó ṣe pass that pass me that mm. thank you so much. Mm. ẹ thank you my love. I'm eh? eh, eh, um, darling, I should be able to fún mi. Màá send it to my wife. Oh, come over. Just see, daddy. ṣé kò gbé ni. tó bá jẹ́ pé kò gbé ni ṣebí máa mọ̀ pé kò síbi tí fóònù ẹ̀ wà. níṣẹ́ ló mọ̀ mọ̀ kọ́ọ̀tì. nǹkan tí mò ń sọ nìyẹn what am I saying. Ah. aláti ṣe ni a máa ti ṣe ààrẹ. chosen generation. Mommy, mommy, fine baby, Orekelewa, hey, give them. They'll be she said, Mommy Juliet, hey, you're looking so good. Nígbà tí mo wà ní school, that ẹ̀ Mo, gbogbo beauty pageant to bá ṣẹlẹ̀ lèmi man máa ń contest. Èmi dẹ̀ ni mo man ń win ẹ̀ o. <laughs> Mo trust in Miss Nigeria. Yeah, mm? Check me out. Bẹ́ẹ̀ni àwọn ó yẹ kó náà ó rántí náà èmi náà ti bá ti ṣe contest pẹ̀lú anybody ní gbogbo school yẹn tó bá jọ́kùnrin níṣà. èmi ni mr hanson school wa. bẹ́ẹ̀ máa ń fọ arúgbó kan gbà yẹn. kí ni ẹ. peter ẹ̀ la máa ń pè mí kí akínlá. aṣọ wa dọ̀là níbẹ̀. Ah, of course tó bá ti rí wa tá a bá ti múra báyìí ó dọ̀là nìyẹn. sí wàhálà i guess gonna have fun no problem. ok mo ti gbà kí ló máa jẹ. ẹ má worry máa sort ara mi out now i'll take care of myself. no kí ló kí kí ló fẹ́ jẹ kankan. Ah, daddy okay ma order pizza and cold stone i'll be fine. ọmọ bàbá ẹ. <laughs> ah yeah i still have some money. all right have fun love you guys bye. send ni. Oya ẹ send ẹ send. <laughs> Transfer the money now. Ah. Ah, Owó ẹ̀jọ̀ bí yélò Can you í gbé transfer. Òmìnir tó jẹ́ àbí? Òmìnir tó jẹ́. Díẹ̀ transfer kìíní yìí. Ìṣòro wo? Ah, eh, eh, eh, ọdún ṣẹlẹ̀ nílẹ̀. Thirty percent ni thirty percent ni èmi mo jẹ́ honourable tele tẹ́lẹ̀ nìyẹn but now ó ti di hundred percent. Ma send him. Ma send him. You, if you love me, send this money. Darling, send everything. Send ah. it today. Darling. Mo mo fẹ́ tẹ̀tẹ̀. Mo fẹ́ tẹ̀ one. Mo fẹ́ tẹ̀ nine. Ah, ṣó ti lọ. ẹ mọ̀ mọ̀ ẹ sà ẹ ó tún yín jọ brother kan ní church wa you must be a Christian now I'm a Christian too. tẹ́lẹ̀ ìgbà. ẹ Oh, sà. dálínẹ̀ ti ń pẹ́ eh, wá ayé mi dálínẹ̀ Oh my, oh my, trigger. Ah! Jọ ẹjọ́ ìṣàánú mi. Ó máa fẹ́ ẹ̀ṣánú mi. Ó máa fẹ́ ẹ̀ṣánú mi ẹ̀jẹ̀ àánú mi o ṣó ti lọ ẹ transfer gbogbo ẹ̀mí o ẹ jọ hello honorable okay surgery oh surgery all right all right so but kí nìyẹn bàbá àtìyà òkè ká fọmọ́lẹ̀ àbí kó lè máa sọ fáwọn èèyàn pé ìfẹ́kúfẹ́ ayé àtọ́jú kòkòrò ló pa àwọn òbí òun nígbà tó wà láyé àbí. oh simple simple no problem done. done. ṣàánú wa o tèmi ni ẹ wò ẹ ṣàánú tèmi ni ẹ wò ó. Uh, Juliet. Whoa. At this point, ìwọ ni màá bẹ̀ okay michelle is pé kò dùn ẹ ó dùn àwa náà ṣé ti àti dáàdi ẹ kọ sí mi ni àbí èyí tí mọ́mí ẹ kọ sí ìyàwó mi ẹ àbí èyí tí wọ́n fúnra ẹ kọ sí ẹni tó jókòó yìí ìwọ ni hmm? it is um, a painful loss indeed okay but please place gbogbo ẹkún tó ń sùn yìí kò lè dá wọn padà o kò lè dá wọn padà o ehm, ọmọ Yorùbá dẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ pé bàbá kú bàbá dẹ̀ tún kú ok mo fẹ́ fi dá lójú pé you will not for a minute a minute miss our parents ẹ we will be there for you gbogbo wa. dadi ẹ gan sa. <sighs> thank you mama. ẹ mama màmá fọ ẹ má tún fọ sí olúwa thank you. tí kì bá ṣe yìí ni ipò ní bàbá báyìí. àwọn ẹbí bàbá mi wọn láwọn ò fẹ́ rí mi àwọn ẹbí ìyá mi náà wọ́n nígbà tó wà láyé kò bá wọn ṣe báwo lè gba ọmọ àlè sílé. look it's okay it's okay. Thank you very much. jẹ́ kí èmi gangan máa feel uncomfortable I know it is not easy kò sẹ́ni tó ní pé ó rọrùn àtọ̀ àmọ́ wọ́n ní tí bàbá bá kú bàbá náà ló máa ń kú fún yàn. àwa ń bí kò sí nǹkan kan tó fẹ́ tí a lè ṣe fún ẹ. kí mọ̀mí àti dáàdì ẹ̀ náà tó jẹ́ ọlọ́run pé I know you know pé we were more like parents to you and now responsibility yẹn ti dé fún wa ń sìn kò ṣe pé à sá fún responsibility yẹn hmm? gbogbo nǹkan tí mọ̀mí ẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ mi tí kò dúró ṣe I am promising you that I'm going to do that and even much more. You're going to be fine. You'll be fine. futuro ṣé ìdí mọ́tò ló ṣì wà látàárọ̀ kó tó sapá bá pa tọ́kì o ò rí mọ́tò fọ̀ látàárọ̀ àbí má parí èkìá má pounce on you ni nonsense ẹ tètè ṣebí ni wọ́n ṣe kí ló ń gbá kí ni tí wọlé àṣírí ló ń gbá yìí ó yá go back to the beginning nonsense ìwọ́n tiẹ̀ thirty minutes mo fún ẹ kó fi lọ ṣọ́jà kó fi dé I must eat in thirty minutes Oh yeah. Yes. move. Rí left for me? Nonsense. bá dá tí kíní ìbá lè rí bẹ́ẹ̀ o báwo ni mo ṣe lè achieve kìíní yìí. Hmm. abo ah, mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé wàá lè ṣe fún mi tó bí mo bó kì í ṣọmọ bẹ́ẹ̀ ok àṣírí ah, nǹkan tí mo fẹ́ sọ èmi fẹ́ kó wò bẹ́ẹ̀ ni pé ó ní nǹkan tí mo rí ni àbí mo ń suspect bẹ́ẹ̀ ni pé o fẹ́ máa misbehave not at all ẹ eh, but a máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀ nítorí ká má bàa sọ̀rọ̀ lọ́la abo Juliet Juliet mo fi títóbi ọlọ́run bá bẹ́ẹ̀ nǹkan kí nǹkan tí Juliet bá ti kó ṣe fún ẹ I don't want you to react negatively to her at any point in time o gbọ́n kan tí mo sọ at any point nǹkan tó bá tiẹ̀ kú ṣe fún ẹ hello kó dùn ẹ̀kan egungun fi dá mi i don't want you to make her feel like ṣùgbọ́n pé kò tó bá ṣe nǹkan sìn even if you are doing it in good faith ọ̀tọ̀ nìkan tó wọn ará àtàmásọ káàtẹ́ fi wọn ará àtàlẹ̀ òun lè máa rò pé torí institution tó ń bára wọn ló ṣe ń ṣe báyìí sí òun do you understand so to avoid short thinking from her mo bẹ́ẹ̀ ni anything tó bá jẹ́ kókó ṣe take her as your blood she's actually your blood sister just let's let's take it like that promise me you give me that. daddy ṣe mọ̀ pé mo kanlẹ̀ mo Juliet náà as my blood ṣe mọ̀ so you can trust me ṣe bí nǹkan tẹ́ fẹ́ ni. thank you I know I can always count on you. yes sir. thank you so much. Thank you. Àtọ́pẹ́ wa lẹ́kọ̀ọ́. Àmì ah, ò gbàgbé ilé gbàgbé. Àmì ò mọ̀ wọ́n tí mo fẹ́ sọ gbọ́ngàn. I'm telling you. Ah, kò yẹ kí mọ́mí mi ò pẹ́ dé. Kò yẹ kó ń pẹ́ tó máa fi dé. Ọ̀run ti jáde náà ti ṣe dẹ́. ẹ̀yà àgbà ọ̀la máa yà ọ̀dọ̀ mi ti ọ ẹ̀rù ga jù ẹ̀ tó bá ti yẹ kó máa wá kò sí problem kò sí problem sẹ́. hello. hi. hey what's up. So hey, how are you? Fine. How are you? Ah, welcome. <laughs> it's good to see you. Okay, uh, meet um, Aboluwa. Aboluwa, meet Tunde. Oh, well, it's so good to see you. So, Kilumaje, bye. Let me go and get you something. I'll be right back. <laughs> so good to see you. Hello. Báwo How are you? Excuse me, are you okay? Go and sit down over there. No, no, no, no. What is wrong okay with like you? This. I said you should stand up and go and sit down over there. I'm okay like this. Ah, this? Good. No! No! Oh. Ah. ah. What? What just happened? What just happened now? Mommy, mommy, think. Mommy, kitchen, what? Oh, mom, no, mom. Um, ọkùnrin tó jókòó ti Abolúwa mi. Ah, okay, And um, boyfriend Abolúwa ni. Ah, Juliet. Amúròpẹ́ mọ́ ni. Kí ló sọ? Ṣebí ẹni tó pe fún mi ni ẹgbàá tó wọlé. Èmi ló bá sọ̀rọ̀, bọ́ì kí ló pé? Boyfriend ẹ ni. Juliet. Ah abolúwa julie má ṣe jú sí mi mi o abolúwa boyfriend. ní boyfriend mo gbé boyfriend wá sínú ilé mi oh, boyfriend. ìwọ boyfriend. gbé boyfriend mo gbé boyfriend abolúwa má dá sí abolúwa mo ti ga tó mi gbàdúrà sókè mo gbé ọkùnrin wá sínú boyfriend. abolúwa oh, abolúwa ọkùnrin wá sí. it's too late for me to stop and control how I feel about you. I can't stop loving you. Let's Is the reason behind my happiness. And, you are very stupid. I am your future. You need to take the best care of me. Everything you of oh, me. This very minute in my mind. Christ here did not commit any crime. He is using a political point to discredit the evidence provided by a police officer. Nobody above the law is no longer scared of you. You should be scared, I am not scared of you. I am the before. He raped me. Justice Mofe, I don't want your money. Barrister, orúkọ tèmi is Joy Ejike, reporting for C Dollar TV. Yeah, let's go. tí ó máa ṣe ẹ̀ṣẹ̀ tó dẹ̀ how highly placed the person is even if the person is the son of the president justice must be served. We go celebrate. We go pop champagne. But ṣé o fi ìwò máa possible? Kò ṣe ní possible. Kò lè ṣẹlẹ̀. Àbá lásán lọ bá ń dá. Àbá tí ò lè ṣẹlẹ̀. Will you shut up? Èmi òsín ni mò ń sọ̀rọ̀ kábíyèsí. Ìjọba farabalẹ̀ máa ń bọ́ tómi tìgọ́lẹ́ lórí. Ọgbẹ́ kí wọ́n gún àtúngò ni. Wọ́n gún sìgá fúrọ̀. Kò sí ìlú yín nù. Ẹ̀yin olóye, èèmọ̀ ti wá wọ̀lú ìbáyìí o. Dúró síbẹ̀. Àwọn ìyàwó ìlú kábíyèsí ìwọ bá gbé wọ̀. a ti tòjé ibo ló ṣàlọ́wọ́ ó kú bàbá ńlá ẹni tó fẹ́ bọ. ọ ẹ tí ẹ lè bọ ṣáwá ṣeré bí ni. ayé ọlọ́ba lẹ̀ ń jẹ. ṣé ìwọ náà rọ wa. irọ́ wa kẹ́ ẹ̀. kò sí ti lè gbé. Ah, ọ̀ọ́ bá jẹ́ o. Ah. This one has something to talk about. Say she wanna lick me like Tom Tom. And her body make me dumb dumb. Oh, torí pé èèyàn kéèyàn ni èèyàn bú ni wọ̀nà. àgbà òṣèṣì ni agbára dáadáa ni o kò gàgà àjà lásán. ọ̀tún tù ṣe wà pa. tọ́ ọba tó bí mi lè pèsè mọ̀ wà pa bá yọ sẹ́pẹ̀. kábíyèsí. ni mo ṣe fún Juliet tó fi kórìíra mi tó báyìí. ìwọ Ọlọ́run ò dẹjà fún mi. Eh, Juliet. Yes, Daddy. Um, jẹ́ kó yé mi dáadáa. Oni abo introduce bọ̀bọ̀ yẹn sí ẹ as as what. as a boyfriend daddy. ṣé nǹkan tó sọ fún mi ni ìgbà tí bọ̀bọ̀ yẹn dé. o ha ha kò rí bẹ́ẹ̀. kí lẹ̀ bí. abo o la inú agbárí ẹ báyìí o fẹ́ sọ̀rọ̀ o ní nǹkan tó fẹ́ sọ nínú ẹ mo mà wá ń bì abo èmi mo jókòó ọ ní kí ló dé tẹ̀ ń bi abo lẹ́jọ́ ẹ tún fẹ́ kó parọ́ mọ́ irọ́ tó ti wà ńlẹ̀ ẹ fẹ́ kó dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀ tó ti wà ńlẹ̀ bí mo ṣe ń bọ̀ mo ṣílẹ̀kùn báyìí mo bá ààbò lórí chíàní tó bò mọ́bẹ̀ ẹ ṣé o mọ̀ túmọ̀ orúkọ ẹni abo ọlọ́run ni ìwọ wá ń sọ̀rọ̀ olóòfẹ́ olálàyé tó fẹ́ ṣe kí lè tó wo Juliet ó yẹ kó parọ́ ọmọ ọlọ́run lòun kò lè parọ́ òun ò gbèsù láyè nínú ẹ̀ bíi tiẹ̀ òfésù láyé o ní kó kọ́ rúmà palọ̀ kó kọ́ sẹ́kọ̀tẹ́ kó kọ́ gbogbo nǹkan tó bá wù síbẹ̀ kó máa darí ẹ̀ kó máa pa irọ́ ìwọ ń gbọ́kùnrin wálé èmi ṣílẹ̀kùn lémi mò ń bá ẹ lórí chíà tọkùnrin bù ẹ mọ́bẹ̀ ìwọ. abu can you listen to what your mom is saying nínú ilé mi nínú ilé mi no the thing is ìjọ òun ló bẹ̀rẹ̀ sí ronú kan boyfriend tí ò bùyá ẹ̀ gbọ́. sọ fẹ́mi ó mọ̀ pé mi ò gbàgbàkúgbà èmi ò kì í lọ́wọ́ nínú nǹkan pálapàla ta lòun tó ń lọ́rẹ̀ẹ́ ọkùnrin ta ni wọ́ ọjọ́ òun la ṣu ẹ́ jáde ná ò fẹ́ sọ̀rọ̀ wàá lanu agbárí ẹ̀ kó ya dẹ́yìn. nínú òun gbọ́ ní òun ṣe ọwọ́ bíi traffic light ń sìn pé kí ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ now listen and listen good abo láti èní lọ láti èní lọ mi fẹ́ rí ẹsẹ̀ níta yẹn mọ́ as close as the gate tó bá dún yín ológun bẹ́ẹ̀ máa ẹ̀yin ó máa bí o gbọ́ mi ò fẹ́ gbọ́ pé o ní àlejò yálà lọ́kùnrin ni àbí lóbìnrin ni nínú ilé yìí nǹkan tí a bá ń jẹnu lé ni wàá máa jẹ as a matter of fact tó bá tán èmi fúnra mi lè fẹsẹ̀ ra mi nìyẹn sọ́jà kí lọ́ọ́ rà wá lé fún ẹ you are not going anywhere anymore fóònù ẹ bá ṣe ń parí àdúrà bí n sìn kò hand over fún mọ́mí ẹ. no more internet. má gbọ́ no more money owó tó wà lọ́wọ́ ẹ pocket money tó wà lọ́wọ́ ẹ tó bá ti tán ibi tó tán sí yẹn ó tán nìyẹn until tí n bá rí changes yẹn nínú ẹ̀ until tó bá ṣẹ̀ tó bá yé gbọ́n rí bí alágbà wájú mi abo any day tí bá gbọ́ àbí tí bá rí pé violate any of these rules you will see the other side of me let's pray ẹ̀dá gbàdúrà lákòókò lákòókò àdúrà alẹ́ àyọ̀ǹda ẹ̀fọ́ ẹ̀ you in particular la inú ẹ kó sunkún kó bá a náà sọ̀rọ̀ kó ní God I am sorry gbogbo ẹ̀ṣẹ̀ tó mọ̀ pé ó ti dá máa la inú ẹ bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí kí n máa gbọ́ ẹ àdúrà ìjà jẹ́ ẹ̀ṣẹ̀ ah. ṣé bó ṣe fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni wàá máa gbà kí n máa gbọ́ mo fẹ́ máa gbọ́ bí o ṣe ń bá ọlọ́run ẹ sọ̀rọ̀ yẹn wà á sọ fọlọ́run pé olúwa dáríjì mí. sọ pé ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ dá. ohun tí ò ṣe tèmi inú bíbá ló fi sí lánàá ìgbà tó kà á tán. bá ah, wo bò níbi tó wo bò ní ah, wo bò ní sí. ṣé ṣe kó ti lọ náwó olówó báyìí. ìdúró ṣì lè tọ́jú ṣíṣe kó ti kò lọ mọ báyìí. rárá. Ah! 什么？ To say we are disappointed in you is stating the obvious. Ṣé bí àwa ni? You know, mo wò mí ríro. Ìwọ. Ìwọ. No, ibo ló fi wà yẹn pamọ́ sí tẹ́lẹ̀ náà. Láti kékeré ẹ tó ti bẹ̀rẹ̀. Age tó wá dé yìí ló wá lọ ṣàwọn jọ ló lọ ṣàwọn pálapàla jọ báyìí. From where I don't know. Títí ni bá ṣe ń sọ̀rọ̀ yìí mi ríro ìwọ gbọ́kùnrin wá sínú ilé mi ọkùnrin nínú ilé mi. ṣé o sọ pé dáàdì bẹ́ẹ̀ ṣé o sọ pé dáàdì náà ẹ sọ fún mi o fẹ́ la ẹnu ẹ sọ̀rọ̀ sórí tí bá dìde tí bá bò ẹ́. <laughs> ooo oh, torí pé o ti rí fìrìgbọ̀n bíi tèmi ṣòro pé o lè bá mi jà ni. má bọ̀rọ̀ àti ẹ̀ àjọ nọ́ra wá níwọ ìwọ ò láyà ò gbọ́kùnrin wá sínú ilé a ní pé ká máa wọ ẹ́ ká gbàdúrà pé kọ́lọ́hún tiẹ̀ bá wa yí eléyìí lọ kúrò o wá ṣèyẹn nìkan olórí láyà o lọ jí owó mi o jalè ṣé ká máa pariwo olè lé ẹ lórí ni tèmi bá tiẹ̀ ṣàkárà ẹ̀ tí mi fún ẹ lówó ṣọ̀rọ̀ pé bàbá ẹ ò kì í sọ fún mi pé ó wá gbowó lọ́wọ́ òun o rò bẹ́ẹ̀ o wá o wá mú gbogbo ẹ̀ o bàjẹ́ pátápátá o mó lè mọ o lè ló bọ́mọ jẹ́ ṣó mọ̀ ni ìwọ ń jalè kà má pariwo olè tàbádẹ́rì ẹ ló kù mi ń tọrọ rú ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run èwo lẹkún èké tó ń sun mọ́ ó disappoint èmi o ara ẹ ló disappoint ara ẹ ló disappoint. wo wo jẹ́ kí n sọ fún ẹ something is fundamentally wrong with you mo dẹ̀ máa tú iṣu yẹn dé ìsàlẹ̀ kòkò i will get to the bottom of this. I'm sorry Daddy, I'm sorry. you are sorry. sorry fún kí ni ọlọ́run ló ṣe ọlọ́run ni kó máa lọ bẹ̀ ọlọ́run ló need láti reconcile pẹ̀lú torí o ti ṣe ọlọ́run tó bá ti bẹ ọlọ́run tọ́lọ́run ti dáríjì ẹ́ o lè padà wá bẹ àwa ṣùgbọ́n mi bẹ́ẹ̀ yẹn. look just can can can just leave leave my side now before before I do something very very rational please now please. ó ṣeé ṣe bí ẹdìẹ gólóbà kiri mi ìrírú eléyìí àfikọ́ náà kọ́ tiẹ̀ kan wò mí kó kàn ṣe mí láàánú kọ́lọ́hún ṣàánú fún mi kó má fọwọ́ pa mí lẹ́kún. dádì mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má bínú sí i ẹ jọ̀ọ́. ká má bínú ṣé bí ìwọ ṣe ń ṣe nìyẹn. Ah, wọn kọ́ èmi bẹ́ẹ̀ máa ẹ má bínú sí i. ó tán òun náà tún sọ ọ̀rọ̀ sí mi kó o kọ́ òun bẹ́ẹ̀ ṣé bébí ṣe kọ́ nìyẹn ni. Ah. just go just go just just just stand up and go please. Oh, no. okay just just go. okay. ṣùgbọ́n okay. you know what i'm thinking gbogbo ẹni pé ṣé kìí ṣe gbogbo ya ẹnìkan ló wà ní dìgbì ọjọ́ ìpínlẹ̀. have i failed as a mother ni. of course not. have i failed where did i go wrong. where is Please, Abolu, why is she doing this to me now? Gbogbo nǹkan tí mo ṣẹlẹ̀ ní mọ̀ hàn sọ lọ́run. I know. Ah, I am very very sure. Kó hàn sọ lọ́run. Because we have not failed in our duty. <laughs> Ibi ló wà, omi lójú ìgbére. O ò tí ì rí nǹkan kan mi ò tí bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ìwọ. Juliet kí ni mo ṣe fún ẹ tó tó yìí mo dẹ̀ bẹ̀rù ọlọ́run mo mú fẹ́ kó mọ lójú ẹ lọ lójú ẹ èmi mọ̀ pé ọlọ́run jù mí lọ ṣebí ìwà àtọ́lọ́run ni mate àbí ìwọ ló máa sọ fún pé ẹja ló wà nù sardine ó dẹ̀ sórí mi ò tí ì bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ rárá kékeré ló ṣì rí yìí késekése ló ṣì rí kàsàkàsà ń bọ̀ bàbá késekése. Kusha. Yes, ma'am. Mm-hmm. Um, Abonko? She's in the room. Wọ́n ní right? Okay, take care ara Yes, ma'am. And make sure we clean up ilé yìí tán kí n oh, Yes, ma'am. Okay, ma'am. Is that a promise? Yes, ma'am. Okay. Right, okay. See you soon. Bye. kò ní ìkẹwàá mọ́ ẹ ó ti jáde nsìn ó ẹ̀ṣẹ̀ jáde ni ó ẹ̀ṣẹ̀ jáde ni ó wọ sky blue gown pẹ̀lú jacket, níwájú báyìí ẹ ó darú ẹ lẹ́ẹ̀wá rí ó ẹ̀ṣẹ̀ bọ́ta kú lẹ́sìn ẹ kò sí wàhálà kò sí wàhálà okay. Change indeed is the only constant thing in life. Hmm. Àbọ̀ tèmi. Àbọ̀ mi. Eh? ah Ma hmm. ya mí lẹ́nu o àbọ̀ ajáde nínú ilé ni o dágbére fún mi ni mi ò mọbi tó ń lọ eh, ó dáa <laughs> kábọ̀ máa jáde kúrò nílé yìí kó má lè sọ fún mi pé mò ń bọ̀ o mo fẹ́ lọ ra nǹkan o mò ń bọ̀ mo fẹ́ gba nǹkan o mi ò mọ̀ i am just here sitting in the dark àbí ṣó sọ fún wọ̀bí tó ń lọ. she didn't tell me anything kò sọ wọn kọ fún mi and she just said she just said she wanted to take a stroll that was all. tán kò dágbére fún mi kò dágbére fẹ́ ń tọ́jọ́ wà. bàbá ẹ̀ ní tán bá máa lọ sí kẹjà wọn á dágbére kẹjà tó bá dẹ̀ yàtọ̀ tún fẹ́ kúrò ní Ìkẹjà tán fẹ́ mórí lé Victoria Island wá tún pè mí wá sọ fún mi pé àwọn ń lọ sí Island báyìí òun nìyẹn mi ò mọbi tó wà ẹ kó má tiẹ̀ lọ jẹ́ pọ́kùnrin kan ló lọ bá ti bẹ́ẹ̀ yẹn ṣé tèmi ò wá bá mi báyìí. can can you just calm down okay calm down a a ti lè sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ number ẹ̀ connect mo ti ń pè láti ẹ̀kan kò tiẹ̀ connect at all ah. you know I, I don't just get it kò sáà ṣe pé bí àwọn oníbàá ìtẹ́lẹ̀. Eh. kò rí ìbá ìtẹ́lẹ̀ gbogbo nǹkan tó ṣe náà kò kì í ṣe tẹ́lẹ̀ ṣe bóun nìyẹn àwọn owó kiri inú ilé inú ẹrù àbọ̀ láti bówó mò ń wọlé mò ń bọ́ ọmọ mi ní compromising position pẹ̀lú ọkùnrin ṣé yẹn náà ò ṣe change. mo ti gbọ́ <laughs> mo ti calm down mi mọ bí mo ṣe fẹ́ calm down. àbí akin lo òbí ó fi fóònù ẹ̀ sílẹ̀ nulẹ̀. Mm-hmm. ẹ jẹ́ n lọ check ẹ̀. ó ti dá. mo ti ẹ̀ connect wọ́n wà ní olóṣà ẹ̀kọ́ ní connect náà. ha mo dáràn. mo dàgbò pé ẹsẹ̀ ara ló fi rìn jáde kúrò nílé ẹsẹ̀ yẹn ló máa fi rìn padà wá. ah àmì àmì àmì odidi ọmọ hello Juliet hello ṣó ń gbọ́ mi Juliet ṣó ń gbọ́ mi báyìí sìn yìí. ẹ̀hìn ọ̀fà ṣé ẹ ti pa ni. Hm, àti pé àti pa yẹn ìyẹn kéré gan má wọrí má wọrí ìyẹn ti ṣeéṣe already mo ní nọ́mbà máa yẹn àlàyé yẹn gan mo ní nọ́mbà wọn. nọ́mbà nọ́mbà kí ni. ṣòkò wọkọ̀ bá mi send nọ́mbà àlàyé yẹn o gbọ́. all right bye bye bye mama ẹ send asap please asap please. All right, I should go. pẹ́ o. èwo ni wọn. ẹ gbà o. ah mo ti dárò mo dárò. wọ́n ti wọ́n wọ́n tọ̀lẹ̀ wọ́n wọ̀dà. wọ́n pè é bá wọn sọ. hello. yes speaking. sir fifty million. yes yes. no but can I just. hello ẹ̀ló ah, eh, ẹ̀ló. wọ́n kàn tán ṣọ́kọ̀ tì mí ẹ pè wọ́n padà ẹ pè wọ́n padà fifty million ìwé ọ̀tá gbogbo kọ́ta ní màá ta gbogbo nǹkan mi màá kó fifty million fún wọn ẹ pè wọ́n padà ẹ lè ṣì dèbí lẹ́ka fún wọn ló yẹ pé wọ́n padà ẹ pè wọ́n padà ẹ pè wọ́n padà. ah <laughs> odidi ọmọ ni fifty million. sọ fún wọn pé a máa fún wọn fifty million. ẹ lè jẹ́ ká fún wọn then let's just give it to them. ó yá. Can, can just let me think, please? Let me think. Àwọn tó fẹ́ tíǹkì ni, ó tíǹkì ọmọ. Ṣé mi wá ya wèrè ní ìyá wèrè ọmọ kan jọjọ náà rí? Ẹ tíǹkì kò ní ti tíǹkì. Àbí ṣe ká ọlọ́pàá ni? Ọlọ́pàá. Ọlọ́pàá bá wọ́n ti strọ́ọ̀kì gbígbé mi gbọ́dọ̀ pọ́lọ́pàá ọmọ wa dẹ̀ wà ń bẹ̀ yẹn ní ti kí tẹ̀ tó béèrè pé ṣé I hope she's okay let me speak to her wọ́n ti cut fún mọ́mi létí. Ah. ẹ kí ni mo ṣe ah. <laughs> ibi tó fẹ́ gbàyọ̀ sí mi yóò dá Jésù Jésù ah, mi gbé ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹyọ kan ṣoṣo tó fún mi ó tẹ́ mi lọ́rùn ó jẹ́ káyé fi pọ́n mi lójú. Hey! àbú ọlọ́run àbú ọlọ́run àbú ọlọ́run gbọ́dọ̀ dájú. guy how far ó ń pẹ́ ló ń dọ́ṣẹ́ náà àníwó tí ransom tẹ́ tí wọ́n ń sọ báyìí. sori agbọ́lẹ̀ máa bèrè ransom sori ìgbà tí mo ṣe find this mi dáadáa mo rí pé bàbá gẹ́ ọ̀yẹn wọ́n lówó ju bàbá ti wọ́ gan lọ. ẹ ó lójú bàbá mi lọ kí nìyẹn ṣe pẹ̀lẹ́ ní ti náà ẹ parí iṣẹ́ yìí náà. <laughs> a lè parí iṣẹ́ báyẹn náà a kò lè pa báyẹn kókó lọ báyẹn náà a gbọ́dọ̀ bí happy now. a gbọ́dọ̀ gbowó náà. now. Eh, we o ti ẹ kàn clean job mo fẹ́ àmì ò fẹ́ kọ́ṣẹ́ ọkàn yí mi o ṣó ti yẹ ẹ ṣe clean job kẹ pa gẹ́yẹn kẹjẹ kí n tó ti yẹ ẹ kò sí wàhálà gbà all right. Juliet ẹ̀hẹ́n kí ló ṣe hospital. ẹ ẹ jọ hospital wo ẹ ṣe ẹ ṣe gan-an. Juliet. Juliet ni wọ́n ṣàdédé pè mí pé ó ní accident pé wọ́n dẹ̀ ti rush wá hospital bíbá. Well, doctor ní she fell into a coma and she's not been able to talk to me látìgbà tí mo ti débí. Ah, ah. Ṣé accident yẹn serious tó yẹn ni? Tó bá jí á lè ṣàlàyé fún wa. Ah. Lọ màá ṣàánú wa ṣe dókítà ni àbí. dókítà kọ́ ni wọ́n police officer ni wọ́n. ṣe lọ ní pé criminal ni Juliet ó wà involved nínú kidnapping àbò gbogbo nǹkan tó ń sọ kò yé mi so èmi dúró kí Juliet jí so a lè ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Sorry, what was he saying? Uh, actually, sir she's right àwọn tó kù nínú gang wọn tàti arrest after some questioning wọ́n jẹ́ ká mọ̀ pé Miss Juliet is the mastermind behind the kidnap so because of her condition we cannot call her into the station so à ń dúró kí ara wọn balẹ̀ díẹ̀ before we take that step so even ẹ̀yin gan ẹ máa need láti bá wa lọ station so that ẹ máa fún wa ní statement ah you know i was wondering mo ṣe wọlé nsìn mo rí ọlọ́pàá kan ní reception bẹ́ẹ̀. yes ara wa ni àjọ wa ni. honey um, yes. I, i think we should see the doctor first. Yes, yeah, yeah, of course. Mr. and Mrs. Gabriel pẹ̀lú accident tó ṣẹlẹ̀ yẹn sàn ó ti fún wọn ní shock ìyẹn ló lè ṣe coma tí wọ́n wà but wọ́n máa come around by the grace of God but unfortunate thing bẹ̀ ni pé ẹsẹ̀ méjì ti wà damaged wọ́n máa ní láti amputate ẹni. dúpẹ́ o bíbélì ní nínú ohun gbogbo ká máa dúpẹ́ fọlọ́run àdúpẹ́ àdúpẹ́ ẹ wọ́n dẹ̀ sọ pé ọlọ́run lè ṣe nǹkan tí ẹ kó máa fi àyè ọpẹ́ sílẹ̀ ẹnu wa gbọ́pẹ́ o àdúpẹ́ fọlọ́run tó jẹ́ kí wọ́n bọ́ bàtà ìbànújẹ́ síwájú ẹnu ọ̀nà mi olúwa mo dúpẹ́ mm. ọpẹ́ ló yẹ ká máa dúró àmì kí ni ò bá ti ṣẹlẹ̀ sí ẹ tí ò bá jẹ́ pé greediness ojú kòkòrò tó jẹ́ káwọn kidnappers yẹn demand for ransom kí ni bá máa sọ ọlọ́run jẹ́ kí n fojú sunkún ọmọ o. àmín ó ṣe ìwọ kan ṣe portion wa. ṣókè mo dẹ̀ sọ́ngbà yẹn mo ní ah, something is fundamentally wrong mo dẹ̀ máa tú iṣu yẹn dé ìsàlẹ̀ kòkò I remember my words vividly and I said I will get to the kì í ṣe mímọ̀ ṣe mi o mi kúkú mi lọ síbi kankan mi lọ ọlọ́ọ̀ iná ni mo gbójúlé nítorí mi ìṣe ẹnì kankan. àdúpẹ́ hmm. o àdúpẹ́ o àdúpẹ́ o mọ́mí àdúpẹ́ o. olúwa ṣeun hmm. ìwọ náà kó kù kí ló dé ṣé bí wàá tiẹ̀ lanu sọ̀rọ̀ eh? kí ló lè tó bẹ́ẹ̀. Daddy, mọ̀mí, kì í ṣe pé mi náà fẹ́ sọ̀rọ̀, bọ̀ mi ò rí kẹ́ ẹ bínú sí mi bẹ́yẹn rí. Mi ò dẹ̀ rí irú mood bẹ́yẹn rí. Ẹ̀rù ló bá èmi náà. <laughs> Orí yẹn sọ yìí nù. Tó já sí pé ìwà táwa náà hù. Ìwà àgbà òṣìkà ni tó ń gbọ́ ẹjọ́ ẹnìkan dá. Mm-hmm. Okay, so. We are sorry, right? Of course. Baby, we are sorry. You are still our baby. Kò eko ṣe ẹ̀kọ́ fáwa nìkan. Ẹ̀kọ́ fún gbogbo òbí ni. Kéèyàn tiẹ̀ kọ́kọ́ gbọ́ tẹnu ọmọ tiẹ̀ náà. Kì í ṣe pé àdẹ̀mọ́ wa nítorí pé ọmọ buru o, àfẹ́ lè fẹ́ kún pa jẹ. Àmín. Àti pé Bíbélì sọ pé ká wádìí ohun gbogbo dájú. Bẹ́ẹ̀ni. Ká di tó ń ṣe òdodo mú. Bẹ́ẹ̀ni. Má bínú ní ààyè tiwa àkókò ó yẹ ká wá ìdí ohun gbogbo dájú ni má bínú. sorry baby welcome back home inú wa dùn láti rí ẹ. at sorry. least i have my baby back. yes uh, but hmm? before then uh, before then ẹ jókòó náà jókòó eh? náà. ọ̀yà oh jókòó jókòó jókòó máa jókòó tí ẹ this is very this is very important eh? very very important. Mm above all, mm. forgiveness is key. Yes, forgiveness is key. Despite the tí ọmọ yẹn ti ṣe tí Juliet ti ṣe, ṣùgbọ́n náà nìyẹn bẹ́ẹ̀ That is what they call nemesis. Wọ́n ti amputate ẹsẹ̀. But we cannot leave her like that. Of course. Abo. begging you to find that space in your heart to forgive her. As a Christian. Please, because Ọlọ́run tó dá ẹ see, ó mọ nǹkan tó ń ṣe, á Please, if you want us to go back to how we were before this time, kọ́lọ́run yọ́nú sí wa, you need to forgive her. Àmà visit her, we show her love, even more than what we have been showing her. Please, it's important. You promise me that, right? That's my baby. I will wait for my own talk. God bless you for me. Yes. God Amen. keep you for me. I am so proud of you. Mo ti wà burúkú. mo ti ṣe àwọn nǹkan tó jẹ́ pé tí mo bá rò ó àfi bí ẹni pé èṣù ń gbénú mi ni. mo máa hùwà bí ẹni bí àfi bí ẹni tí wọn ò kọ́ àfi bí ẹni pé. Pe... ìṣòro èèyàn gangan gangan ló múnú mi dùn màá dẹ̀ wòra mi pé ah ṣémi náà ni mò ń ṣe irú nǹkan báyìí. ṣé ọlọ́run lè dáríjì mi. Juliet ọlọ́run á dáríjì nítorí ó lọ́ra láti bínú bẹ́ẹ̀ ó sì pọ̀ ní àánú kò sí bí ẹ̀ṣẹ̀ ṣe lè pọ̀ tó ọlọ́run á dáríjì ẹ́ nítorí kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ìrònú púpàdà. mo mọ̀ mo mọ̀ pé ọlọ́run máa dáríjì mi àmọ́ ṣé ìwọ lè dáríjì mí. à ń ṣe ọlọ́run bá ó ń dáríjì wọn mélòó mélòó ní ti èmi ènìyàn lásán lásán mo kúkú nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ṣùgbọ́n wọn ló jẹ́ kí n fẹ́ sí i. ìfẹ́kúrò àti ìfẹ́kúfẹ́ bí àwọn òbí mi ah, máa ṣe o mo ṣe bí wọ́n ní tí a bá bí mi àá tún ara ẹni bí ni. Ah, ọ̀dọ́ bíi tèmi ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n o. dáadáa ó yẹ lọ pokùnso ni. kí wàá lórí pokùnso. Ah, oh, oh. ọba kan so gan so ayé ò ti bẹ́ẹ̀ parẹ́ ẹ bá ti jẹ́ ọmọ lọ. Oh, ẹ mọ́ mọ́ wò yún ah. ọmọ kan ọmọ eke mọ̀ ní ọmọ kan lómi lára mọ̀ ni. Ah, ó náà mo wo tí mo fi ń dà láàmú ẹ sì ni mo wo èyí ọmọ kò lè yẹ ní kí n mọ̀ wò kí double foam bra ni máa rà fún ẹ tó máa kó gbogbo ẹ̀ sókè tó ẹ pé tó bá ti ràn tó bá ti ń jù báyìí tó ń jù báyìí ó máa kó ẹ mọ́ra. àmọ́ bá bá ti wá kọ̀ tó lóun ò yí sí ìtọ̀ ìyẹ̀rì bí àgbẹ̀ ni kó ah. máa lọ bẹ́ẹ̀. ẹ gbà mí mo bọ́rẹ́lẹ̀ mo dẹ̀ kọ ajá. nǹkan ti sọmọ yìí elógun ta ni eléyìí ah, ìtọ̀ ni o. ìtọ̀ àgbàlagbà láìsọmọdé bíyàn bá jẹ búrẹ́dì lè ìtọ̀ lèèyàn jẹ o. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ọba ìmọ̀ tó fi wọ́n rọ̀jò dáalẹ̀ rà ìlórí ọlọ́run. Tọ́lání. Ah! kí wọ́n á ní irun kí ní irun kí ní irun. àbí ìgbà pa àwọn ọmọ yín ni wọ́n fi nǹkan. àwọn ọmọ yín wo ni fi nǹkan àbámọ̀ rẹ lọ́tọ̀. àkèrè lọ́sọ̀rọ̀ rẹ̀ dá yẹ̀rìyẹ̀rì báyìí ni ah. ní tọ̀.